ẹ wò ó bó ṣe ń lọ ni bó ṣe ń lọ ni bó ṣe ń lọ ni o mo tún ti kó o dé o kí ni mo kó dé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní location nine gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé election ń lọ lọ́wọ́ ń bẹ̀ <laughs> ẹ wò ó gòbé ti ṣẹlẹ̀ ní abia o hmm, wọ́n ti gé orí èèyàn kan èèyàn méjì ni wọ́n ti rán lọ sọ́run àsante lẹ́yẹ òsọ́kà bákan náà ìpínlẹ̀ kogi ayàyàyàyà tẹ́ ẹ bá rí bẹ̀ yẹn ìyẹn náà ń gbóná lálálá ẹ wá wò wọ́n kódà wọ́n ti ń para wọn náà ńbẹ̀ ìpínlẹ̀ èkó náà ń kọ́ <laughs> wọ́n ti ń jí ballot box ẹ̀ bọ́ọ̀sì hmm. wọ́n ti ń jí o àpótí ìdìbò tí wọ́n ń dìbò sí wọ́n ti ń jí wọ́n ti ń skátà gbogbo ẹ̀ bó o ló ṣe jẹ́ wọ́n ó yànnàná ẹ̀ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan o kì í wá ṣèkó nìkan bẹ́ẹ̀ bá dé sùúrù lérè kódà <laughs> fọ́nrán kan ń bẹ ń bí tẹ́tí sọ pé tó o bá ti dìbò fún ẹgbẹ́ eléyìí <laughs> ìyá amọ̀wulẹ̀ dìbò rárá o ẹ wò ó gbogbo ẹ̀ lágbára ó lágbára ẹ̀yin èèyàn wa mo ní kí n sáré fún wa ní latest update àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni o hmm, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ibi tí wọ́n ti ń dìbò ẹ jẹ́ kí n sáré mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ó bó ṣe ń lọ ni. ìròyìn èyí tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ ó ní wípé ó ti ń ṣẹlẹ̀ o ó ti ń ṣẹlẹ̀ o kí ló ń ṣẹlẹ̀ <laughs> wọ́n ti ń para wọn o wọ́n ti ń para wọn níbo ni wọ́n ti ń para wọn abíá wọ́n ti gé orí èèyàn méjì hmm, wọ́n ti gé orí èèyàn méjì lábíà ẹ wò ó <laughs> àwọn aráàlú wá péjọ níbi ìbà wọ́n ń wòran wọ́n ń wòran ibo gangan leléyìí ti ṣẹlẹ̀ ní abíá o wọ́n yànnà náà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan o ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ bá wa pín ṣe é mọ̀ wípé <clears throat> àṣé ebi ń pa àwọn èèyàn ń tòótọ́ <laughs> ẹ wá wọ àwọn èèyàn tẹ́ ẹ ti rò pé wọ́n ní jáde dìbò ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ bá rí wọn bí wọ́n ṣe jáde ẹ̀rù ó bàyè àṣé <laughs> wọ́n tún ti fẹ́ sign agreement míì ní o bóyá lọ́dún mẹ́rin ni bóyá lọ́dún mẹ́jọ ni àti ìmọ̀ ṣùgbọ́n ẹ jẹun yànnà náà àwọn nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ káàkiri fẹ́yìn èèyàn wa kódà wọ́n tún ti mú àwọn nǹkan o wọ́n ní wọ́n fẹ́ máa ra bò gbogbo ẹ̀ ló ti wà níbí tí wọ́n yànnàná fún wa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ó bó ṣe ń lọ ni ẹ mọ̀ bá ń pín kó mọ̀ dọ́dọ̀ àwọn èèyàn wa ìpínlẹ̀ Abia ìyẹn ń gbóná jọjọ o kódà ó ń gbóná tẹ́ ẹ bá gbọ́ pé nǹkan ń gbóná lala ó ń gbóná wọ́n ti gé orí èèyàn méjì orí èèyàn méjì ni wọ́n ti gé dànù nípínlẹ̀ Abia lórí àdìbò àdìbò bákan náà èbúté mẹ́ta lẹ́kọ̀ọ́ àwọn ọmọ táwọn ya wọlé o wọ́n ya wọlé ní bìbà gbogbo àwọn tán wá dìbò wọ́n lé wọn kàbàkàbà wọ́n yìnbọn òkè kàwùkàwù wọ́n sáré ṣe kínni ballot box wọ́n sáré ṣe kínni wọ́n sáré jí gbé eh, ballot box wọ́n jí o àwọn èèyàn <laughs> ọ̀rọ̀ di bó lọ bó lọ o yà á mi ṣé ẹ wá tún rí tìpínlẹ̀ ti Kogi ìyẹn lágbára ó lágbára ẹ máa rò pójú ogun ni o ẹ wá wò wọ́n <laughs> kò ṣeé fi hàn yín tán fọ́nrán eléyìí wọn ò ní fi hàn yín tán ṣùgbọ́n ẹ wo díẹ̀ ńbẹ̀ kẹ́yìn náà wo fíìmù tó ń ṣẹlẹ̀ nílùú Kogi hmm, ẹ wo àwọn èèyàn wọ́n ń sá lóní kàbàkàbà ẹ bá gbọ́ kàbàkàbà wọ́n sá ẹ wò wọ́n pẹ̀lọ́kadà bẹ́ẹ̀ bá rí wọn bọ́ ṣe ń yìnbọn <laughs> tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ṣe mọ̀ wípé lánàá ìjẹta ni gómìnà ló lọ gé àwọn ọ̀nà bìkan wípé àwọn òrìjẹ́ kan ṣe ti rí dán wọn ò ní fi hàn yín jù yẹn lọ bákan náà bákan náà nípínlẹ̀ Èkó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 no come for here o oh. territory wey you dey na apc o oh. go your house go relax. sẹ́yìn náà ti rí fọ́nrán yẹn wọ́n ń já ní wọ́nì ni o wọ́n níbi tá a wà yí apc ló ní bọ́ọ̀ bá sì ti dìbò ńbẹ̀ ìyá tètè ṣe kínni tètè kóra ẹ lọ tètè mọ́ ṣe kínni tètè mọ́ lọ kíákíá kíákíá ìyẹn sùúrù lérè lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ o bákan náà èbúté mẹ́ta náà ń kọ́ ó ṣẹlẹ̀ náà ń bẹ̀ ẹ wá wo àwọn èèyàn bí wọ́n ṣe ń sá o ló ní kàbàkàbà ẹ tún wo bí wọ́n tún ti yí bá lọ. okay um, this is um, polling unit Agudasillere you can see the ballot box was um, the police is just coming now see the police police has arrived they snatched the ballot boxes this is where the ballot boxes were. They snatched it. It's now that the soldiers are coming though. Just now. See, people are complaining. It's now that the soldiers are coming though. It's now. ẹ wo ẹ wo ọwọ́ nǹkan pọ̀ tó ń ṣẹlẹ̀ ṣé ẹ rí ti Kogi ní Kogi ń tiẹ̀ àwọn àmì ìgbìnàyà ọlọ́ngbọ́ àwọn àmì ìgbìnàyà wọ́n gún èèyàn kan pa o wọ́n pe orúkọ arákùnrin ọ̀hún wọ́n ní ó ń ṣiṣẹ́ fẹ́gbẹ́ òṣèlú kan ni wọ́n lẹ́gbẹ́ òṣèlú APC ló ń ṣiṣẹ́ fún o wípé ó wá ń sọ fún wọn bẹ̀ wípé lórí yín bá pé ẹ jẹ́ ó pé o ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti dìbò fún APC kò sí tó jọ o wọ́n ní ìgbà tó sàmú gbogbo kínní ìbò tí wọ́n ti dì tó skátà gbogbo ẹ̀ wọ́n ní kò pẹ́ ẹ̀ báwọn àmì ṣe dé nìyẹn náà bá mú ọ̀bẹ wọn o wọ́n fi sí i lọ́rùn wọ́n gùn pa o Mm, one spanner ìyẹn ti lost yo ní Kogi Kogi yẹn kàn tiẹ̀ ń gbóná ó ń gbóná lóní janjanjan ni bákan náà nílùú Èkó ìwé ìròyìn Gazette People's Gazette náà ti ròyìn o wọ́n ní wípé ìkan nínú àwọn akọ̀ròyìn àwọn wọn náà ti ambush ẹ o wípé gbogbo ń tó rìkọ́ọ̀dù ní polling unit tó ti ń tó ti ń gádà nǹkan kan jọ ní polling unit ibo ni lóṣòdì ni o wọ́n ní <laughs> wọ́n á ń bù ṣe ẹ̀ ní òwúkọ́ yóyá gbogbo tó ló tó ló ṣe kí ni <laughs> tó ló rìkọ́ọ̀dù wọ́n ní kíá ni wọ́n dìlíìtì ẹ̀ wípé kò sí ní tó jọ bákan náà nípínlẹ̀ Benue EFCC wọ́n mú kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú kan o wọ́n mú kan nínú wọn wọ́n ní wọ́n bá owó rọ̀gùnrọ̀gùn wọ́n bá lọ́wọ́ ẹ̀ ẹ wò ó gbogbo mẹ́wàá kan tiẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo kàn ní kí n mú eléyìí wá fún yín lóníbélé ń já ni gbogbo ẹ̀wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ wò ó àsáwọn èèyàn <laughs> ṣé bẹ́ẹ̀ náà ní jáde ẹ wò ó wọ́n tún ti wá sáyìn o wọ́n ní ó tẹ́ àwọn lọ́rùn káwọn ó máa ṣe kí ni kíyàwó máa jẹ àwọn lọ ẹ wò bó ló ṣe rí lọ́dọ̀ ti yẹn comment sábẹ́ fídíò yìí ẹ share ẹ̀ ní bó ṣe ń lọ náà ni o mo ní kí mi sáré mu wá fún yín ni láwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n mo fi dá yín lójú ẹ wò ó lẹ́kùnrẹ́rẹ́ mò ń kó wọn bọ̀ mò ń kó wọn bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ eléyìí ló níbi lè ń já ni tó bá yá ẹ mọ̀ bá wa pàdé